ورحمة الله وبركاته atau alim ya Allah punya dia kamu maka alim dan Muhammad sallallahu ah ini itu ini untuk àwọn ibi ètò wọn ní ìrìn. Ìdúró ẹ̀sìn wa náà ló ti tẹ̀sán wa. Síwájú ìjọ sáà ó náà ní àtúntà lọ. Àyà tí àtijọ́ lánàá àyà náà ti tù. Abẹ́rẹ́ ní ẹ̀sìn kiri nípa ìyá tó gbé nípa ìdájọ́ pípa yẹn nínú ṣẹ̀rí àìsíná òun náà ni àti ìbàdàn wọn fi lera ó mú ìdájọ́ wá lókè kàkàtà nípa ẹ̀sìn àpáyẹ̀ ìjọba pé ó ṣèṣì ó ṣèṣì pààyàn ni. Jadi yang menjadi hukum orang yang melalui Jadi yang menjadi hukum Itu itu Sebab jalan lain juga dia itu Itu sebuah ayat tapi Pasti ada rumah negasi Sebab itu dia akan dimiskin ini Allah itu ada jual Jual durian So tó bá wá gba ara mi kó sì láàyè nínú pípa ẹni ìdáàbòbò ẹ̀mí yẹn pẹ̀lú tó gbogbo wa á mọ̀ kó sí abẹ́ àṣìṣe. ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àwọn ìdájọ́ tó ṣẹlẹ̀ àwọn wa ó tọ́jú lápáyà láti ṣe. a rí i ní àwùjọ tá wà yìí a rí pé ewu lẹ́lẹ̀ fún wa ìyẹn ló fà sí ìpanu ìpànìyàn tí o ti bẹ̀rẹ̀ lójú ní nàìjíríà torí pé àgbẹ̀fẹ́ ọlọ́run wọ́n fà àgbẹ̀fẹ́ ọlọ́run bá mi àti ìpànìyàn lọ́dọ̀ àwọn agbègbè náà ṣẹlẹ̀ lójú pópó ọlọ́pọ̀ lọ́dọ̀ ẹni jẹ́fà mi ẹnìkan tó ń gbé oníjọ́ náà ẹ̀rọ kan ta ẹrú ojú náà ó di aṣọ lọ àwọn ọgbẹ́ ọkùnrin ọdún ń sùn ó máa lájẹ́ ìdílé wọn lòun lè gbé àwọn àjẹmí gbé owó lọ́dún ìdí ẹ̀ wọ́n yẹn bá gbé kúrò mọ́tò nígbà padà gbé ọ lẹ̀ nígbà padà gbé ọ lẹ̀ ẹ má ti wá pé ìwọ ni wọ́n tó fẹ́ fáyà ń yí orí tó fẹ́ láyé wọ́n lè tàn rẹ̀ lé ẹ̀ tí ó lè dúmọ́ tó bá ń kàn yóò jó tó ti lóye kó sì sùn. ìfọwọ́ kó dàbí rẹ̀ lọ́wọ́ ká má bẹ lọ́wọ́ bá ó lè ké ìlú ìlú ọlọ́run ó lè ké sọ̀rọ̀ ìlú ìlú ọ̀nà alẹ́gbà wọn kálá àfíà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرجو فمن يقدم إليه متعمدا فجزاؤه جهنم إن جزاؤه كأن غاليا Ọlọ́run wa máa ń yẹ kó lọ́mì náà mo Àwọn

Ọlọ́ni wà máa ń yẹ fúrúmọ́ ìná mú tààrí ẹni bá fojú lẹ̀ tó máa máa tó pa mọ̀mìnì ọmọ mọ̀ pa mọ̀mìnì ẹgbẹ́ rẹ̀ gbogbo tó wá fi pa ọmọ fojú lẹ̀ pa ni à ẹ̀fẹ́ ńlá ni o. Ẹ̀sìn ọlọ́run bá jà já owó jẹ àná. ẹ̀ka káfíìnrin yẹn iná jà nánà ni yóò wọ ná èyí nìkan kọ́. Ọ́ọ́lì dáhùn sí ìhà yóò pẹ́ bẹ́ gan-an àní tú ọ́ọ́lì ìtumọ̀ kọ́ nígbà onye ha òun tó ṣe lérí lẹ̀ ìtumọ̀ ẹ̀ náà a máa ní tú pé tó ṣe lérí. Kíló tàbí ní ti tó ṣe lérí lẹ̀ a ní ti bẹ́ẹ̀ nítorí bí rí ìpín ẹ̀jẹ̀ ni o ẹ̀jẹ̀ inú iná òun lè ní jáde ní ìran láíláí wọ́n yẹ kí wọ́n tó pààyàn mọ̀mí nínú iná mùsùlùmí ni èyí tó gbé inú náà o ọ́lídà kí há yóò wá wù ọ́ ìdílé nìyí yóò pẹ́ mẹ́gá ọlọ́run ní nìkan kọ́ o wọ̀gọ́ dìbò lọ wọ́n ọgọdúbọ lọrùn alẹ́ yìí lẹ́gbà tó gbá jẹ gbogbo ẹ̀ka tó fi sínú otu tó ti máa rí ìbínú ọlọ́run ìbínú ọlọ́run ọ̀ ní ilẹ̀ kódà nínú náà ìbínú náà dị bínú ti sá ọkọ ọlọ́mọ àwọn sọ pé kò ní kò ní jáde náà nígbà tó Lẹ́yìn ìgbà tí ọlọ́run tó ń bínú sí, wọ́n làánà òun, ọlọ́kúnrọ ọlọ́run kúnrọ ọlọ́run tí wọ́n làánà rẹ̀. Òun ni àwọn láìsà kan máa làánà rẹ̀. Òun ni ó fún ara rẹ̀ tí wọ́n làánà rẹ̀, tí wọ́n làánà rẹ̀ ọlọ́run lẹ́gbàá tí mo bínú sí onírètò ìní ọlọ́run lẹ́yìn rẹ̀ gbọ́ ẹ wo ó kàn wà lọ́nà ni a ti pèsè ìyà tó tẹ́wì tí mo jẹ́ nù náà òun ṣe ń yá pé tí ẹ mọ́ mọ́ pa mùsùlùmí ẹ̀sìn ńlá gidi ni àwọn kan ní kò lè ráforíjì ọlọ́run pẹ̀lú àyà yìí tí kò lè ráforíjì ọlọ́run rárá. Fẹ́ẹ̀rí òun ló fi jẹ́ pé nínú ohun tó lè ràn yàn lọ́wọ́ tí wọ́n fẹ́ fi tẹ̀sí tó nímọ̀ nípa àkídà àkídà ti Islam tó lè yàn dáadáa. Bí àkídà Islam bá lè yàn dáadáa, èèyàn lè ti bẹ̀ di kọ̀wárìkì àfíìdátò hàn lè túnbẹ̀ pẹ̀lú jama tí ò bá yéèyàn àwọn àyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀ bá kí inú àkùrán tó bá wù dáadáa yóò sì sẹni tí ń tún yóò sọ di kọ̀wárí àwọn tó bá jẹ́ ìkó táwọn máa ń gbọ́ àwọn òfin di kọ̀wárí ẹrù bá ti ní ìsìn bọ́lá lọ́nà lórí ẹ̀nìkan. ìwà máa tó kó bá àwọn kọ̀wárí ìgbìyànjú wọn ni

inna Allaha la yaghfiru an yushraka bihi. Allah bá ní láyé láyé bí ẹ bá ṣe ọmọ pẹ̀lú ìrìn ọlọ́run tó fi kú ẹ̀ ọlọ́run ní ìforíjì. Èyí foríjì pé tó kú tí ò bá mẹ́ tó fi kú ọlọ́run ní Wọ́n Àmẹ́sọ́wá tẹ̀ẹ̀tẹ̀ ní tí ò tó ẹgbọ ọlọ́ni bó bá wù ní mẹ́lẹ̀ polígbò. Nínú dájọ́ hálò yẹ́rù àlìjàmá na pátàlà wọ́n mọ̀ yẹ́ kùlù mọ́mìnà mùsàámìdà tàṣà àṣíyàtìlá. Òun náà wà láàárín àwọn pé wọ̀nyẹ́ gbérù máa dínà dáríkà lè mẹ́yàṣà ẹni bá fẹ́ sí ètò báyìí tó bá wù mọ̀lẹ́ mọ̀lẹ́ jù so ìlà ìlà tẹ́kìnà tó mẹ́ra mọ́tòlá iná lọ ayé tó dùnú bá jẹ̀mẹ́ à tí a máa já kàn mọ̀ná níbi orí ọlọ́run tí òun lè ráàánú má tọ̀rọ̀ kò sí ẹ̀sẹ̀ tó lọ́wọ́ fòfòrí jù tí ó bá túbọ̀ láyé ọlọ́run lè jù àdìsí àdìsí àwọn bàálẹ̀ sọ̀rí tí àlẹ́ ìṣọ̀kan láti sọ fún wa àdìsí àlẹ́ sọ̀rọ̀ mọ́sílẹ̀ pé ẹni yẹn pa èèyàn ọgọ́rùn-ún ó dẹ̀ túbá ọlọ́sùn gbà tuntun bá onítọ̀ ọlọ́fẹ́ ká mọ̀ pé nínú àwọn ẹ̀dẹ̀ tó ní agbára gan òun sí yẹn pààyàn tọ́lá tó fi mọ̀ gbé nìkan torí pé ọlọ́ba sọ pé ẹni bá yẹ ẹ̀mí ẹgbẹ́ ẹ̀mí kan lóye nígbà tó ń gbé nìyí nígbà tó ń gbé nìyí

بنفس واحدة Ọmọ mo pẹ̀ ní ẹni ẹ̀dẹ̀ ọlọ́ba yíò ẹni kan tó, ìgbèrè ìyẹn kan wá pa ànábì Ádámà lọ́jọ́ yẹn ọjọ́ kìíní ọ̀nà ká ní tó ṣe láàrin ìlúmí àti ádámà ó wá já sí ìjà bí ọ̀rọ̀ kábílà àti ábílà bó ṣe já sí ìjà káàkiri tó wá ṣe láàrin ìlúmí àgbàníbi ádámà ó já sí ìjà kí ìlúmí ti wá pa ádámà ẹwà dúró tó pa wọ́n máa ń ka gbogbo àwọn ẹ̀dá àwọn ẹ̀dá láyé láyé lónìí bílíọ̀nù bílíọ̀nù ìrántà bá ti máa lọ́nu ẹ̀lú bí wọ́n pa yìí ọlọ́run sí ẹni kọ̀kan wá ní ṣìta lókè wo ìran rẹ̀ tó gbé ti ya tí wọ́n sí babalá babalá babalá babalá wa káwá sí nítorí mẹ́wàá sẹ́yìn nítorí mẹ́wàá sẹ́yìn bàbá wa ṣe bàbá bàbá wa jìnà kẹ́nìkan ó sí bàbá tó bí ẹni kọ̀kan wa bàbá tó bí ìwọ lápò bí ẹni kìí ẹ̀yin náà dógún ló bí àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí àwọn tó ti bí mọ́nú yín ẹnìkan ti bí mẹ́ta ẹnìkan ti mẹ́rin ẹnìkan ti márùn-ún ẹwọ tó ti jáde àbá nísìn yìí àwọn yìí náà àwọn àmọ́ lọ bí àwọn yìí náà lọ bí àwọn lọ bí ẹ̀mí kan ló di ìlú ẹ̀mí kan ló di gbogbo ayé yìí ìwọ́lọ́sọ̀ ọlọ́run ẹ má dáná fẹ́ pààyàn ẹ má dáná fẹ́ pààyàn ìpààyàn ní fún òògùn ọlójú ní pa àwọn kan bára wọn jà bẹ́ẹ̀ náà nàbí ìjẹta ni ẹni ìgbà mi làmọ́ sí rí ó ju ọ̀bẹ lọ́wọ́ yìí bó lọ sí ọ̀bẹ ìyàn ọmọ àǹfà ó gún ẹni ẹba ẹba tí ó ń búra pé ń bẹ̀rẹ̀ báyìí àti ọmọ gbogbo ní adó ilé ọmọ o ní apá ìyàn ẹ̀ṣẹ̀ lálá ni o kìí ṣe mùmí nìkan kìí ṣe mùmí nìkan ẹ̀ gbọ́dọ̀ pa ẹ̀mí kìí ṣe ọlọ́run àgbà tí ń ka àwọn ìbádùn rahman àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run tí ń kà wọ́n ní ó ní Ìgbẹ́gbẹ́ ní ìṣúná ọmọdé ọkùnrin àárín. Òkè ṣe ìgbìmínú ìkan mẹ́ta. Ìgbàfẹ́ bá ń ta àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀, ó làwọn tí wọ́n pa ẹ̀mí, wọn ò pààyàn wọn pààyàn ilẹ̀ ilẹ̀ bí hákọ̀ tó bá wọ́n pààyàn àyàgbẹ́gbẹ́ pẹ̀lú wọ́n tó yẹ káàkiri pààyàn lókè pa láyé ṣe pẹ̀lú wọ́n tó yẹ káàkiri pààyàn bẹ́ẹ̀ wọ́n tó yẹ pààyàn ó dáràn ó ti jáde ó ti kọ́ jáde kó ní àwọn àwọn ìyáwó ìlà ó ti dáràn ó ti jáde kó ní àwọn ìbádùn rahman ó ti kó ní àwọn ẹni ọlọ́run tó wá pààyàn àníbi ni wọ́n ń sàlàyé hápù tó lè panya. yàn pààyàn gbogbo hápù yìí náà tó lè mú yàn pààyàn kìí ṣe ọlọ́dẹni wa ní pààyàn ìjọba ni o àmìlúwàkà alákọ̀ọ́kọ́ kọ́sùlù nọ́ọ̀sì ẹni bá pààyàn ó ti di hápù lórí alápò náà àmọ́ kìí ṣe alápàá alápàá ìjọba ló pa òfin ọlọ́run nítorí asọ́lá náà nítorí kí crime ó pọ̀ láwùjọ ti wáyà yìí ó ní pààyàn dín kọ́nà àwọn tí wọ́n fàyàn ń kọ́ ọgbọ́n tó gbowó náà tó kó mọ́kàdà bọ́ wọ́n pa mí náà ni ẹni wọ́n ń balẹ̀ tí wọ́n ti mú mi wọ́n padà fún mi náà ni wọ́n ti fi nígbà àwọn òfin òfin òfin orílẹ̀-èdè wa lẹ́sẹ̀ yìí òfin òfin òfin lẹ́dọ̀ èdè nígbà tí adájọ́ bá ti dáná sí ẹ̀pàyàn agbára sí ẹnu ìdí ìjọba ní Nàìjíríà àbí kọ̀rẹ́ ní democracy ẹ̀ ni mẹ́ta náà ìjọba wa alákọ̀ọ́kọ́ executive mẹ́ta ló wà lórí ọlọ́pàá nù alákọ̀ọ́kọ́ mi àbíwò lálákọ̀ọ́kọ́ àwọn ọ̀dà bọ́ọ̀kún náà ẹ̀rí náà àwọn asòfin náà wọ́n bí ẹ̀rí àwọn wá kó àwọn adájọ́ àrí adájọ́ ti fi ẹ̀ pé wọ́n ti wádìí ọ̀nà pẹ̀lú tó so yí òkú ta kí ló tó gọ́ọ̀nà mẹ́rin kò ní ìdíkí gọ́ọ̀nà sáyẹn pé gómìnà gbọ̀rọ̀ sáyẹn ká tó pa àtàlùkù pé dánífún ní adọ́rọ̀ oṣù wọ́n tẹ́ sí ẹ̀ṣẹ́ wọn tí èdè sáàkà tó fi jọ wọn ẹni ní ìsìn àwọn agbére tó tẹ́ nínú sáà kó tó fẹ́ agbére tó wọn sáà àyín ní ọmọ ẹ máa mọ ọ̀hún ẹgbẹ́ tó wọn sáà ìwọ́n tó wọn sáà wọ́n tó bẹ̀rẹ̀ mi àwòkè wọ́n náà gbọ́ mẹ́jì ó ní kí sáà tó ìgbà tó yà sí sáà tó wọ́n ní ẹ̀ṣẹ́ ẹ̀ ó ní ẹ̀ṣẹ́ àtúbẹ̀ pààyàn ní kó sáà òjò ló tó ń mú yé kò sí tó fà á torí orí ara wọn náà fi ṣe bẹ́ẹ̀ wọ́n láì tó tó ti wà yìí orí ara wọn náà fi ṣe bẹ́ẹ̀ bí bá ti bẹ́ẹ̀ èyí tó ń jáde ẹ̀kẹ́ nínú wa so àfàjẹ́rẹ́ fún èyí tó bá lọ gbé ìyẹn tí wọn tó bá lọ gbé ìyẹn tí wọn wọ́n lọ sábà ẹ̀ tó bá jẹ́ gómìnà nígbà tí wọ́n ti sáyìn fọ́ wọ́n ti fẹ́ pa wọ́n àti nípa pa ibi tẹ́ ó ti ẹ̀kọ́ ní pé ọ́ọ̀kì ní kọ́ńtà lọ ti pa. Ní ọjọ́ ìgbà tẹ́wọ̀n, kóòtù òun ni ó gbà lọ́jọ́ ti pa tó gbà fẹ́lẹ́fẹ́ lọ fi sẹ́wọ̀n bí òkò gbani wọn lọ́nà ẹni kọ́ lọ bá gbére ní ìgbani lọ ẹ̀wọ̀n ní fúlẹ̀ tè ẹ̀wọ̀n adájọ́ sọ pé ẹni yóò tó sani pé kẹ́ lọ pa ẹni ìgbé wálé mọ́ ẹ ti padà rí pé ó tó kú náà ni ẹ̀wọ̀n ti gbé ẹ̀ lọ pa so nínú ìwé kò hẹ́pù wá nàìjíríà rà tọ̀ ó jẹ́ kí fífàyàn fífàyàn ó rọrùn fáwọn èèyàn tí a ti bá tó bá ti yá abátìlá bá gbẹjọ́ kẹsì ló lọ́wọ́ sọ ọlọ́run bá ní ẹgbẹ́ tó lè pààyàn ẹ̀pọ̀ náà àmọ́jọba ló pa ọ̀ ẹ̀mọ́ tó kéwì tó ìlàbẹ̀ hàṣẹ yára wá lọ tó hàṣẹ yẹn wá ní kọ́tù náà sí ẹni ẹgbẹ́ pọ̀ yẹn pa wọn pọ̀ mí ló fi pa ọba pọ̀ mọ̀ rẹ̀ wọn pa ní o ọlọ́pẹ́ jọ́ sùn o ó bá fi lè pa ẹni tó pọ̀ mọ̀ rẹ̀ wọ́n pàlàpà wọn náà òfin ẹgbẹ́ ẹ̀ ẹ̀ wọ́n eh, tọmọ rẹ̀ ní alájọmọ ló ta. ẹlẹ́ẹ̀kejì àṣìṣẹ́ìlú zaani ẹni tó ti máa rí ó dàbí òbí àwọn ọlọ́dọ̀ rẹ̀ náà tó bẹ́yàwó rí abẹ́ni tó ti máa rí lóbìnrin náà tó ti máa rí ó wá sí ìdìnnà ẹ̀pá ẹ̀pá òfin ọlọ́run ara ń ṣèlérí báyìí láti bẹ̀rẹ̀ yàmọ̀ èèyàn tó ń wọ́n pààyàn òun náà wọ́n ti dìnnà rí tẹwàá rí ìjọba lọ wo ṣíkímọ̀ tó wà níbi pé ẹni tó bá ti máa rí wọn pa á tó sì mọ́ wà mẹ́ ládùúgbò kan wọ́n ní nílọrin àìnà ni ò ìmọ́mù èèyàn ìyàwó làdánù nínú láyé débi tí máa ń lọ ní ọ̀rọ̀ wọn jọ kan àwọn tó wá gbé àbúrò ẹbí ìmọ̀mù wọn ti sọ fún peter ṣe yóò dáa wọn bá sọ fún un wọn á ká ilà kan wọn ti ká ilà kan ìmọ̀mù lọlé ìyàwó láti wọn lọ bá ìmọ̀mù yìí wọn ti wá sọ àbúrò wọn sọ fún bàbá nínú alábìlẹ̀ jà wọn ní alábìlẹ̀ báyìí wọn mẹ́rin sọ wọn ti padà wá alákàyè wa tó ẹ̀rọ fún un kẹ́ẹ̀tì tí ẹ súnmọ́ wọn sọ́ra sáàrì ó wá wára sáàrì tàbí ní òṣèlú pé ó sì wá ọtún wá wára sáàrì ọtún wá tàbí wá ó tún wá pè lẹ́yìn ẹ̀yìn lẹ́nu tún wá gbó ó sì kọ́ ọmọ ọtún láyà àti tẹ́ ẹ mọ kùmọ̀ tán mọ́ lọ́gbẹ́ òun ọmọ ọmọ ń dèrò náà wọ́n mọ́ lọ́gbẹ́ ẹ̀yẹ̀ bí dèrò náà ó pọ̀ sọ́mọ ìyàgbọ́ mẹ́rin vamos lá ìbámu ti láti wà gbádá ó ti àfikọ́ ọdún kù nígbà tẹ́ lọ sí ìlú àìdí làdánìkà sí aláà lá ẹni òun òṣèlú wọn lọ ó fa ibi jáde rí wọn kó lò ní bí mẹ́ta lá bá bí àwọn àti kúrò ẹ̀yìn ẹ̀tẹ̀ ni ọgbẹ́ ni pé ẹni wáyà wò rẹ̀ sọ̀mù kí ẹ máa wò lọ bẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ìbọn ti níyàwó ojú kòkò lápò yìí o bí wọ́n bá ti níyàwó náà tó bá ti rí ẹ̀fọ́ tó bá mú kó lẹ́ ọjọ́ ọkàn ni káfí mú kó ojú kó láyé so ọlọ́run bá fi fọ omi ìfà oúnjẹ wa mọ́ni ká máa bọ́bọ́ lóàbí wa jẹ́ ká máa rí tó tó wá jẹ́ àfà ìyàwó àfà kan bá fi yé ìyàwó ìyàwó ìyàwó ìyàwó àwọn bá ti rí bá ti rí mọ́láyé mọ́ àyè ìtọ́jú kan wọ́n pa gbogbo àbí rẹ̀ kama wà lẹ́nu tó wá báyàwó náà sọ̀rọ̀ yẹn tó òfin ọlọ́wọ́ ni ní yóò sì di ìdájọ́ tó so ẹ tó bá ti ẹ tó pa ẹlẹ́ẹ̀kẹta àtàrí kú lòdì ìlú èyí tí ó pa iná ẹgbẹ́ ní kó pa áwùn iná o ìjọba ni o tó wà lẹ́ẹ̀kan tó báyàwó rẹ̀ fọ́ apá ọ̀nà àlẹ́ mi ní ẹ̀ pa ìjọba náà ni ó pa bẹ́ẹ̀ ẹni tó fi ẹ̀sùn rẹ̀ lẹ́ẹ̀dúró ìsìlámù lọ àwọn afáàní ẹ̀sùn láǹfààní kó túbá láàrin ọdún mẹ́ta ìlú ìtúbá wọ́n pa nọ́mbà ṣẹ̀rí àná èyí tẹ̀lé kan nípa òjòba nípa ṣùgbọ́n tá fẹ́ mú bíi àyẹ̀lẹ́ pé kìí ṣe mú mìíràn nìkan ni wọ́n ṣe léwọ̀ fún apá pa àníbà Muhammad sallallahu alaihi wasallam ohun tó lè máa nàlẹ́ tó lè mú ọkọ̀ pààyàn òun tó bá di ọ̀rọ̀ jihad nìkan lókù ọ̀rọ̀ jihad ló jáde pé ẹ̀pàyàn jáde ti bẹ́ẹ̀ nítorí kọ́ fún ọlọ́run àǹfààní ẹ̀gbàtọ̀ náà ó bá láwọn ọ̀gá ọ̀dà ẹ̀mọ̀ kan díyà ẹni pé ẹ máa gbé ilé ọlọ́run ẹ̀ẹ̀ni sin ọlọ́run àkóso jẹ́rẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní sin ọlọ́run ẹ̀ẹ̀mọ̀ wá san owó náà tó máa lọ́rùn àṣẹ́kì òun ni wọ́n ń fa kí ogun wa ṣẹlẹ̀ so ẹgbẹ́ ti pààyàn tó bá ti pààyàn yìí wọ́n tó bá ti dúró tútúbà rẹ̀ hàn iṣẹ́ gidi iṣẹ́ dáadáa torí àṣàmìnà ìrẹ̀lẹ̀ ìdúná àti ìrìnà àwọn afánikọ́ máa ti gbéra dáadáa máa ti tọ́ra kọ́ máa ti gbogbo ẹ̀ tó lè tọ́ pa tó bá jí ọmú wálé fi àmà torí mú àwọn tó tí wọ́n dì mú tí wọ́n ní bí ọ lọ wọ́n pé iṣẹ́ dáadáa kọ bá ṣe òun àwọn èèyàn gbà òun ẹgbẹ́ yẹn pa Ìkọ́ ti gbéra rẹ̀ kọ́ tí wọ́n bá gbà gbà gbà gbà gbà gbà gbà gbà wọ́n jáde. Ìwọ́n ló rí kẹ́ tó ti ọmọ ọgbà àjẹ́nà tí wọ́n náà pààyàn ìdáfẹ́yàn pààyàn. Ọlọ́run ní ayọ́ ẹ̀lẹ́bí náà á mọ̀. Ìyá Thank you. فتبين قولا أن تكونوا مؤمنين أن الله شيء فلا يستمر إنه فلتكون أعرض الحياة الدنيا فعند الله أعرض كثيرا كذلك كنتم من قبل ذلك الله يحييكم فمن يمن الله عليه فتبينوا إن الله ọlọ́run ọba ó fẹ́ bá wa tá a jẹ́ mọ̀ ní wí pé ká máa mọ àmọ̀dájú dáadáa ní sábà ṣẹlẹ̀ àbáwọn sọ́ọ́bà tó bá wúyà yín o wọn sọ hábà wọn ṣe àdìgbé kò sí ẹ̀dá tó lè tàbí o ọlọ́run yá ìlú àgbẹ̀dínà àmọ́nà ìyá àwọn ìgbóhùn àìyí Kí wá ní apẹ̀lẹ̀ sí ẹni gbàgbọ́, ẹni tẹ́ jẹ́ múmi ni, a pè ní ìjọba Ẹgbá sẹ́yìn àjò ẹni tó ṣe jihad ní ọ̀sán náà ọba tó ṣe jihad lẹ́ ẹ̀ ń jagun kó tó ti fẹ́ máa pààyàn ẹ máa rí pé ẹ wádìí dáadáa yóò pàtàn fi fáyà ìkàlẹ̀ wọ́n ní àwọn sọ̀hábà wọ́n wà lówó wọ́n lọ sí ìkàlẹ̀ náà tó di àdùn náà ni wọ́n wá rí ẹnìkan gbèsè nínú wọ́n ní asàlámù àlẹ́kùn ó sálámù sọ̀rọ̀ wọ́n ní wọ́n dá lójú àlẹ́ ó fẹ́ dógún sí ìṣèlú àwọn apá ẹ̀mí yẹn òun náà ti sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ gbogbo àlúwà bá wí èyí ṣe ọ̀rọ̀ ojú ogun nìkan kọ́dà ní ìṣẹ̀lẹ̀ ayé wa ọlọ́run ní ayé alẹ́bí ní àmọ́ ìgbà àbọ̀rọ̀ tó fi tàbí lè náà àbẹ̀rẹ̀ náà Ìjẹ́káwà lójú ogun, bẹ́ẹ̀ ni ìkọ́ máa ń sọ fún náà tẹ́lẹ̀ mẹ́rin pé ní à, mo ti di mùmí ní àbínú àwọn àlámà àpẹẹrẹ sáàmà mọ̀ pé ìbòmínú eléyìí bí kí o sálámà sí yàn ẹnẹ́fà pàtàkì ìlànà ẹwádìí iṣẹ́ nìyí ṣé mọ́mí ló sọ àbúfẹ́ sí fàá rẹ̀ torí ogun jíjà èdè lẹ́lẹ̀ ó mọ̀jẹ́ pé èmi àmì àmì ẹ̀sílẹ̀ náà pọ̀ pàtàkì ìlànà ẹwádìí dáadáa

wọ́n lọ́kùnrin níjọ́ yẹn wọ́n pa gbogbo tó sì kó lọ́wọ́ wọ́n sì kó gẹ́gẹ́ bí gbẹ̀mímà ìpọ́n náà bá fún àwọn ọmọdé láǹfààní yìí wọn ni wọ́n bá lójú ogun tó bá pààyàn tó bá pa àwọn èèyàn tó bá jagun tán àwọn táwọn ènìyàn bá dà á lẹ̀ wọ́n lè kó fún apọ̀ yìí ọlọ́run sọ fáwọn sọ̀hábà ó mọ̀ yẹ pé ojú kòkòrò mọ̀hábà tó bẹ̀rẹ̀ ó mọ̀ yẹ pé torí iṣẹ́ fẹ́ pín ìyẹn ìjọba pa ilé mi náà kó jẹ́ pin èyí tẹ̀ máa wó mi tí òfin ní yẹn ṣe ìwádìí tó bó ti yẹ ṣe ìwádìí tó sẹ́ni yìí tó ní òfin àbí ìṣe mùsùlùmí ọlọ́ni. Kíni ayé yóò tán ìjọba tó náà fẹ́ pé nítorí pé kẹ́lẹ́ sí nǹkan ẹ mọ̀ọ́mọ̀ sí ni ó tán lọ́wọ́ yín èyí tí máa bẹ̀rẹ̀ tọ́ ọlọ́run ní òní kan ó sì kọ́ ọ́dọ́ lọ́sí ti fún yàn èyí ṣe pé kẹ́ ló fẹ́ lójú ogun nìkan ẹgbẹ́ rí ọrọ̀ ọlọ́run lè ṣe áàtì fún lọ́nà mi ọlọ́run á sọ ọ̀sán pé kàdáríkà àmẹ́ni ní ṣe ṣe ó fi ṣe lè rí ó fi ẹ̀sìn rẹ̀ pamọ́ ó sì wà lára àwọn jẹ̀fẹ̀ yìí sí lọ́pṣàn ó lè fi islam rẹ̀ ó lè fi di múmi ní àmọ́ ó fi pamọ́ kò lè jáde kúrò láàrin àwọn sọ̀rọ̀ ó kọ́ bàbá sí lọ́sẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n rí ní oṣù láàrin ọ̀rẹ́ bí òun ló fi pé ní ọ̀nà tó ń lè sọ fún yín jáde náà ara yín lè ní o nǹkan lọ́gbọ̀n ni o àtàràmà àlékún lànà ọlọ́run ṣàdáníkà tó ń tún nǹkan bù bẹ́ẹ̀ náà ti wà lọ ẹ̀yìn náà fi ẹ̀sìn pamọ́ ẹ̀sìn náà nìyẹn pamọ́ táwọn ilé ìwọ̀n pé mùsùlùmí fẹ́ràn lọ yọba nẹ́bí ní dáàrù harcom ń dáàrù harcom ká ní bẹ̀rẹ̀ fásimọ̀ mọ̀sáwà láti bí ilé ẹni tí ń bẹ níbi ẹgbẹ́ àwọn màájínú yàní àbílẹ̀ àwọn àbádìgbè ilé àbúrò akọ́mọ náà tó fẹ́ wá sí yàní òníwá ẹ̀ ṣe kì ẹni kọ́ lọ yàní náà wọ́n mọ̀ ẹ̀kọ́ ìdísùn lọ ẹgbẹ́ yẹ kó wá báyìí lè tún wá báyìí tó máa gbọ́nà padà lọ ẹ̀rọ ọlọ́wọ́ àkàrà lẹ́yìn rẹ̀ ìmọ̀ ìtàn ni títí alọ́pàá tá ó ṣàgbàgbọ́ fún wáyà ìyàwó na ń bọ̀ wọ́n fi ẹ̀sìn wọn ìmọ̀nù wọn pamọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ fi tẹ̀sẹ̀ lẹ́nu ẹ̀sìn ìmọ̀nù ẹ̀sìn pamọ́ tẹ́lẹ̀ sàwọn bóyá ní náà o ẹ̀sìn náà ti di ọ̀dọ́ àdébí rẹ tí ń lọ sí àdúgbò lọ sí mọ́kà padà táwọn àwọn mọ́kà ní tòun wa ṣe kọ́ padà ní àwọn àjọsọ kan nínú àjọsọ táwọn gbèsè yìí sàlẹ̀ ni pé bàbá bàbá gbé yà yín bàbá gbé yà yín sọ pé ẹ bọ̀ wọ́rọ̀ fún wa bí èèyàn bá kó sínú bí èèyàn bá sínú ẹ̀sìn yín tó àìsí wa tó bọ́ sínú ti yín ẹ̀dà padà àdébí rẹ àdúgbò wà padà ẹ̀yìn náà kọ́ ọ̀lànà padà. kí ló fà àwọn ìfọwọ́sẹ̀ iná ìsinmi bẹ̀ lọ́kàn wọn wọn ò lọ́pọ̀ láti kó mọ́dí láti kó mọ́ta ní o wọ́n ní ẹ̀bá ìlú ìṣọ́ wà láì wọ́n ní ẹ̀bá ìdé àkàbẹ́gbẹ̀ náà nífẹ̀ẹ́ ìfòrò ọ̀pọ̀ tó ti dé lò so ó ṣe ṣe tó ní ẹni yìí náà iná ìsinmi lọ́kàn rẹ̀ but kò lọ́fà ní àti pro níyọ agbègbè rí ó lẹ́ jáde ní ẹ̀mú tọ́kọ́ ń pàdé àwọn kan pàdé àti ọmọ lọ́lọ́ ọmọ lọ́lọ́ lọ́lọ́ yìí wọ́n lọ́lọ́ mọ̀dínà bí wọ́n ti lọ́fẹ́ kápá kó wá fi ímọ̀ nìyẹn tó fi pamọ́ ọjọ́ ìjọba fẹ́ lógun èyí ni ó tẹ̀lé wọn lógun ogun olóòtú wáyé ṣéèkù ní bọ́sára àwọn mùsùlùmí pẹ́fẹ́ ṣe lọ wọ́n ti sálámà sí yìí ni pàtàkì àná ẹsẹ̀ wádìí ẹsẹ̀ wádìí lérí ẹ̀ tó bá ń ṣe wádìí ẹsẹ̀ àwọn ọ̀gá ló ṣe àbíkèké sọ ẹ̀kọ́ ńláńlá ni tó ká máa ṣe ìwádìí ká tó máa take action. yàrá àwọn àìsí àìlera ti ń ta àwọn ọ̀gá tó ṣe ń ká ní owó òòlù ìgbà tó ń bọ̀ ẹnu sọ́nà ọba fẹ́rẹ̀ẹ́jì láyé ó fẹ́rẹ̀ẹ́jì onégọ́nà gbígbà pé ẹmọ́ sí bẹ̀rẹ̀ gbígbà tó máa ń ba nǹkan jẹba ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti tú lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ti tú tí ò lè sùn mọ́ láíláí tí ọmọ ọmọ ìyá ọmọ bàbá tí mo sálámà sí ra ọmọ ìgbọ́nà olóléwà ni bọ́yá báyà wúlò sùn ni bọ́yá ìgbọ́nà náà ẹ̀sìnwádìí. Oníṣẹ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbá mo bá mo rò tẹ́ máa ń fún ni, ó ní padà jẹ́sẹ̀ fún yín. Tí wọ́n á jẹ́sẹ̀ fún yín, àbámọ̀wádé, lójú àníbà Muhammad Bẹ́ńgá, ó ní gbogbo ẹni wá ṣe ìjẹ́sẹ̀ kan tí ò wá ṣe ìwádìí lórí alámọ̀rí yẹn kò ìwádìí lórí ẹ̀ ó fi wá ṣe action, wọ́n dà action lágbádé pé ó bàbú jẹ́ àníbàbà hàn ó ní ọlọ́wọ́ bá ó sọ fún lọ́jọ́ àná náà yóò ṣe jìnà sínú náà tí ó pè náà yóò tó àlàfo sílẹ̀ láàrin ibi tó ń fún yọ àti ibi tí ń wọ̀ ojú ká máa wá di dáadáa ẹ má fi bọ́ nínú gbígbà tó kó ní àwọn àbí ìlú ènìyàn nígbà máa fi ọ̀rọ̀ lẹ́nu ìyẹn tó fẹ́ sọnù à nítorí sọ bọ́ nítorí sọ rèé ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà lónìí àwọn èèyàn wọ́n sì fi àwọn ọ̀rọ̀ tó ṣe yí sọ́nà méjì wọ́n sì fi ọkọ̀ onú súnmọ́ ẹwọ ẹnìkan jọ kan nínú àwọn tó mọ́sára tó ó ní ó ní jáwárì olórí bíbí jáwárì dr jáwárì láti wá sí ẹni ìṣẹ́ rẹ̀ olórí bíbí àmì wọn gbogbo tó ń sáré Pẹ̀tùrú ni èmi ẹ̀yẹ sábà àti ilẹ̀ ní ìlú láti ìgbà tí ọ̀rọ̀ ìjàmbá láti tẹ́lẹ̀ mo ti fábalẹ̀ gan. Ìyí rí tí máa tó wá kí àti níwọ̀n dákẹ́ níwọ̀n tààrà gàbá yìí. Àmọ́ tí wọ́n sáré pẹ́ẹ́nu ẹ̀ pé bí o ṣe ń yẹ yìí à. Bí o bá kẹ́kọ̀ọ́ níbi ìjàmbá táwọn kò lẹ́kọ̀ọ́ kọ́mọ láéláé, èmi ọ̀rọ̀ àwọn ilé ìmọ̀ ń kà lásì. Adúlọ̀ dúró sọ kó tó wá lọ kó sínú wàhálà yìí wàhálà ìṣẹ̀lẹ̀ tó kó sínú ọ̀nà láéláé ìwọ lọ wá kó sínú ìrọ̀wá jẹ nọ́mbà wà ń bẹ̀. zọ́nù ó ní pé wọ́n ní pé ní ìdílé ìpínlẹ̀ mi ó ní ni ìwà ni mo ní bòló ti mọ̀ ó wá ní ń bá àwọn muslim àtẹ́kùn àwọn ọmọ ní ẹgbẹ́ kan muslim àwọn ọmọ ní àwọn ẹgbẹ́ kan tó jẹ́ àwọn olùdíjáyì ta ló mọ̀ ẹnẹ́fẹ̀ẹ́ islamic youth àbí wọn náà àwọn olówó mo lérò ló jẹ wọn àwọn ìwọlá wọn bí ìlẹ̀ tí mà sí ẹ̀mọ́ rí inú wọn rí pẹ̀lú pẹ̀lú wọn dáadáa àdúgbò ìlà ìlú ìlú àdúgbò wa ní àwọn ọwọ́ ọ̀rọ̀ lẹ́ wọ́n ní pé báwọn ọ̀rọ̀ tuntun lọ́kọ̀ ìgbèrè ìyára mẹ́rọ gbogbo kínú wọ́n ní jẹ́ jẹ́ rẹ̀ aláwọ̀ ọ̀rẹ́ tó bí àjọ parí mọ́dúrátà tó bá kọjá báyìí àfáà ní ọ̀rẹ́ ní ìlú nánu ẹgbẹ́ tó tó mọ yóò pè ní ń lọ ó kù fẹ́ tuntun mi tó bá kọjá mọ́tò ní ìbẹ̀rẹ̀ mọ́tò yóò ti yájọ sọ̀rọ̀ ó tó fẹ́ tuntun mi àmì ẹmú yàrá wọn o ẹ bá rí lẹ́nu tó wà sí ẹgbẹ́ ìtẹ̀lé lọ wọ́n ní àwọn sàrùn bá wọn rẹ̀ lè wọ́n náà bá gbà ní ọkùnrin fún mi lómi wọ́n ní pé ń bìkẹ́ di àwọn ìṣòwánà mùsùlùmí wọ́n ní bí wọ́n rí wọ́n á fẹ́lẹ̀ ọdún ìṣúná ó ṣe wọ́n ṣe wà sí ìyẹn ní máa wúyà tí ó bá ní ọdún yẹn lọ́wọ́ máa wúyà ń ṣe púgàmù yẹn wọ́n á bí ìkẹ́sẹ̀ lọ́wọ́ wọn nípa àwọn ìṣòwánà mùsùlùmí bàtọ́ tó lọ́wọ́ àwọn ìṣòwánà mùsùlùmí wọ́n wá sàlàyé ní táwọn mọ̀ nípa àwọn ìṣòwánà mùsùlùmí tó ti bẹ̀rẹ̀ so wọn ò dẹ̀ fi sàlọ́wù fún wa wọn láwọn tẹ́sí ẹ̀rọ àti tẹ́ra àti tẹ́ra àti tẹ́sí ẹnì kan wá bèèrè pé ẹnì ọmọ ìlẹ́ pé òfin ọmọlẹ̀ fẹ́ wá oúnjẹ àná wa ni ìmọ̀mù wa jáde ìmọ̀mù ọmọ ọdún àwọn náà pé oúnjẹ àná kọ́dà àwọn èso nípa àfídà àfáwọn pé ìmọ̀ ń sọ nípa àfídà pé ó wá sọ àwọn tí tí wọ́n kọ nípa àpídà àpídà báyìí àwọn akọ wọ́n sọ àpídà àpídà báyìí àwọn akọ wọ́n sọ àpídà wọ́n á ní dìfẹ́ǹdì wọn. tó dìfẹ́ǹdì wọn tó yóò tí ẹfẹ́ mọ̀ ìtumọ̀ pé ẹfẹ́ ti àdójú àwọn ẹni yẹn pé ó sọ nípa àpídà ẹni sábò tí wọ́n ìjáwó fẹ́lẹ̀ bóyá ti rí ẹ sọ èyí ò fún ẹ̀fẹ́ òṣèlú bídíà èyí ò sọ pé òṣèlú mùsùlùmí lè ti mú mi òṣèlú bídíà bẹ́ẹ̀ bá rí wọn mú bí olóyún ẹ̀rọ ń bò ní so ọ̀nà ìtàn ilé ilé ìdí àwọn ilé àwọn ilé ìwọ̀n mọ́kànlá wa ó fẹ́ ọ̀rẹ́ ẹ̀kẹta ọba tó ní fọ́tò ẹ̀gbọ́n àti nínú ọ̀nà bá ní fọ́tò fọ́tò ìyẹn ìyá fọ́tò ẹwọ̀n tó ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ fún mi wọ́n ṣẹ̀lẹ̀ sí mi ni bàtọ́ ṣẹ̀lẹ̀ sí mi ní lẹ́ẹ̀kì ọ̀tẹ̀ ní ẹ̀gbọ́ àbábọ̀ wọn ṣẹ̀lẹ̀ pé àbábọ̀ ẹ̀rọ tó ní ni mo ní ìráyè rè mo fi ọdún kọ́ mi rí àwọn tó ti sẹ́ẹ̀dì mo wá òfin ilẹ̀ ti pọ̀ ju wákàtí kan gba mo á jòkó mo á gbọ́ ilé ń gbà fáwa wọ́n ti lọ ni wọ́n bá tó ń bí ọ̀rọ̀ pọ́tò àfáwà sọ ọ̀pá pọ́tò ọmọ bí mi ṣẹlẹ̀ torí ti sọ mi because èyí mẹ́mọ̀ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó bá lójú méjì ó ń dára lálẹ́ pé àwọn àfáà kan lọ sí pé pọ́tò táyà lórí náà táwọn ya kámẹ́rà nísìnyí àwọn kan ní kò sí ìsìnkánná bí wọ́n ó dẹ̀ fún ọwá ó fún ọwá ọ̀rọ̀ tí wọ́n rí ọwọ́ tí wọ́n rí ọwọ́ tí wọ́n rí kọ́dà àwọn àfáà ó sì kó àwọn tí wọ́n lẹ́bi kejì náà wá ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ah, tí wọ́n tó lọ́dọ̀ rẹ̀ tòtọ́lá sọ kọ́bí àwọn pípò yìí ọ̀rọ̀ tó bá ti ní ojú méjì àwọn òun lójú méjì tẹ́rífàìdì tí wọ́n mú yẹn òun sọ fún yín tẹ́lá tí wọ́n ń gbé ìjáde kejì wọn wọ́n ní rọ wọ́n ní ẹ̀bà lẹ́sìn ní ìdílé tí ò dáa ni àwọn olùmọ̀ tó ṣe bẹ́ẹ̀ a ti program eh, àwọn program àwọn ìta máa ń ṣe ó ti ọdún méje sẹ́yìn dọ́kítọ̀ ẹlẹ́sìn pọfẹ́sọ ẹlẹ́sìn àwọn náà sọ̀rọ̀ wọ́n ti wà síjọ náà wọ́n á bèèrè lọ́wọ́ pa fọ́tò bàtà pa after ni wọ́n á ẹni tó wá fẹ́ sẹ́ǹdì kìíní yẹn ó wá ní pé òun ò ní sẹ́ǹdì rẹ̀ ó ẹ̀dìdì rẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀dìdì rẹ̀ ó sọ pé ilé bá máa rà lójú ẹni wà lápá ilé àwọn lójú pé ilé ọ̀pẹ kọ́kọ́ dà mí ọ̀rọ̀ ọmọ ni ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tàbò sí. àwọn àfà ọkọ̀ sí ìrọ̀rọ̀ báyìí àǹsánlódà àǹsánlódà wọlé akọ̀ níbi àwọn èèyàn tó ibi tí mo gbé rè tó o fi pẹ̀lú ọkọ̀ tó o ní sọ̀rọ̀ rárá ìyẹn dára lára ẹni ẹ̀sìn ní ní jẹ́rọ wa ti sọ́bà àwọn tó máa ń kọ́ lẹ́kọ̀ọ́ sọ́bà ti lẹ́ni tó ṣe àwọn ìṣẹ́ nílẹ̀ kankan ó lẹ́nu gbígbá àwùjọ ti ṣubú tẹ́tẹ́tẹ́ tó ṣe níbi àwọn tó wáyà ní àwọn ẹ̀sẹ̀ ní akàfà kan wáyà ń jẹ́ kan àbá àti fífi ìdálótọ́ wọn ní bóyá iná ayẹyẹ báyìí mo ní ọkọ ẹ̀kọ́ òun ní ẹ̀dẹ̀dẹ̀ ìkẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ ìtìbáàn nàtẹ́ ìfọ́nfà maharomet kí ni mọ́kù sí ta ìtìbáàn wà náà àbá àlefa tó kò ó lè fàákó ó lè fàákó tó bá kótókó bẹ̀ àdí àyẹ̀gbẹ́ kèé ṣe tó kò kèé ṣe kótókó àfáàn ní kọjá kókó tẹ̀ o tọ́rọ́pọ̀lọpọ̀ alónìí ní ẹ̀ bá gbé yà yín ẹnì kẹta àfáàfáà bọ́lẹ̀ ẹ̀jẹ̀ kó hàn ó hàn bí ẹ̀jẹ̀ ń tàbí akọ kí o ti gbé bá ti gbéyàwó náà ni òbí ó ti gbéyàwó yìí ìmọ̀ báyọ̀ lójú níta bá dé ìyàmọ̀ gbogbo ìmọ̀ báyọ̀ lójú talẹ́ kùkù kàǹsá fún kò sí mọ́ nígbà tó ń bà wá pé kí ni wọ́n ti fún mi lówó oúnjẹ wọ́n ti sanwó lóore ni àbẹ̀rù à ń wáṣẹ́ ẹ̀rọ sọ fún wa nítorí talẹ́ fún wa ní ìjọba nìkan kò sí mọ́ so ẹ̀rọ àti ọ̀nà ẹ̀jẹ̀ ká máa ṣèwádìí gan ẹ̀ ṣèwádìí gan ẹnìkan lọ gbé ọ̀rọ̀ pọ̀fẹ́sà lọ́rọ̀ ọlọ́gbà bá èèyàn gbìyànjú so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa gbé ọ̀wà bá yẹn wọ́n máa sọ pé pé èyí tí àwọn gbé ọ̀rọ̀ táwọn ẹ̀rí olùkọ́ ìmọ̀ ẹ̀rí kò dá ìdílé tó dá náà ni nígbà tó jọ ọ̀nà ìyẹn gbẹ tó ìmọ̀ gbìyànjú ó ní dídí àwọn náà àwọn ẹ̀ ti gbà kẹ́yà gbé láwùjọ yìí o tó bá dídí àlùkìá máa kẹ́rí àwọn yòówó ẹnìyàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó tó kú tó yàrá tó ti sá lọ́gbẹ́ tó pọ̀ jù àwọn kan táyé ní sáyà lọ́gbẹ́ àwọn kan tí ó mẹ́tọ̀ ni ṣé kò sọ pé wọ́n sọ pé àwọn ìfọ́nú ṣé a lè rí onísúnà nínú àwọn ìfúwàrù mùsùlùmí lọ́yìn sọ́rọ̀ nìyẹn tí ó ẹ̀ lè rí sọ́nà ní ibi àlè lọ́yìn sọ́rọ̀ nù táà lè rí sọ́nà nínú àwọn ẹlẹ́gbẹ́ ni táà lè rí onísúnà nínú àwọn ẹlẹ́gbẹ́ ni ọ̀tọ̀ sọ́nà wọ́n á gbọ́gbé fún ṣókùnà jùlọ àwọn agbọ̀ àwọn tẹ̀lé àwọn ọ̀rẹ́sí àti gbọ̀ ọ̀nà ìmọ̀ ọ̀rẹ́sí dé fún yẹn gbọ̀ àwọn agbọ̀ àwọn afẹ̀yìn àwọn ẹnìkó wa wọ́n ní tí wọ́n ní kí lọ́sẹ̀ tí ń gbọ́n bẹ̀ wọ́n ló sọ pé àwọn ẹlẹ́gbẹ́ pé èyí ti nà bẹ́ẹ̀ nù wọn. ìwọ̀n bẹ́ẹ̀ ni bó ti rí náà wọ́n sọ wọn. ẹ̀kọ́ ẹ̀kọ́ fúnfà rẹ̀ ni kò sì lẹ́rán nù. ẹni wọ́n á pe pọ́ọ̀pù wọ́n á sọ̀rọ̀ pé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ torí kìtì àti níbi ẹni o ẹni tó ti ẹni tí mọ̀rẹ́ débi kan àwọn ọba ní sùn níbi àwọn tó máa fẹ́ ọba ní sùn lébù gbogbo lẹ́bù jẹ́ lọ́sọ́ àwọn sọ̀rọ̀ ìjọsọ fún ọ̀nà ẹ̀mọ́ òsì gbogbo ara sẹ́yìn bá sọ̀rọ̀ ni wọ́n ti mọ́tò dédé àní àdìsí sọ ní kẹ́lì mu nẹ́ẹ̀sì lè fọ́nrú òkú nìyí ẹ bá wọn yẹn sọ̀rọ̀ lójú wọn látàrí kíláàsì ká wà nífun oríṣiríṣi ẹ̀ ní wà bá ti ti wá oríṣiríṣi ẹlòmíì ẹ̀sìn tí ó débì kan ní wà ẹlòmíì kìí débì kan á sọ ọ́ nìbọn ẹ ẹ tó tí wọ́n pọ̀ ó pọ̀ sáà tó lónìí yìí abákan abá nírọ̀ lẹ́yìn ó sọ pé ó lé àbá wọn ọlá pé aṣọ dèdè léwu tí wọ́n ní bọ̀kù wáyé tán òun káwọ̀ pé ní ẹmọ jáde ìyàtùkádé ẹmọ jáde lọ sí ìdóhùn bẹ́rẹ̀ nù ó wá dé pé àwọn ilé sílẹ̀ àwọn ọmọ àwọn Pẹ̀pẹ́ ẹni tí ó bá ti kọjá mi sínú ẹ̀kọ́ ti dàgbà lókè lódò fún ìṣẹ̀lẹ̀ kọ́ bíbí àní. Nítorí àwọn ìlú àwọn ọmọ ọkùnrin ọmọ mọ́sálásí kò ní ẹ̀kọ́ káṣí lónìí yìí takojọ kan lóra náà. So èyí tí ìlú lọ́wọ́ á béèrè. Dr. Sheikh Majumuni wọ́n wá fún Sheikh ní àpẹẹrẹ kan ìrọ̀kọ́lá ìfẹ́láwọ́ ọmọlápẹ̀rẹ̀ kan. Tó ní ó dàgẹ́gẹ́ bí ìgbà pé lọ́dọ̀ àwọn ọmọ mọ́sálásí náà ni. Àwọn ọmọ Samaritac náà wà lórí. A fẹ́ yọ tẹ́ẹ̀lì, a ní two by ọ̀sẹ̀ àbí, àbí tẹ́lẹ̀ àwọn ṣùgbọ́n yẹn, a fẹ́ yọ pé tẹ́lẹ̀ ńláńlá. Two by ọ̀sẹ̀ ni. A fẹ́ yọ pé tẹ́lẹ̀ ńláńlá. Fẹ́ ọgbọ́ta rẹ̀ dùn. minus two. Ká yọ two minus ten ní, two minus ten báyọ̀ tù báyọ̀ fẹ́ẹ̀lì kò lè tù Ọlọ́run rí, ọlọ́run rí, ọjà, ọjà, àbá, àbá, ọjà, ẹ̀dá ní kí, ọjà ní kí lẹ́yìn àrí, ọya, yọ, kí lọ́wọ́ tó pọ́lá láti ìdọ́dọ̀ jẹ, ọya, 2 minus 10, kí láńsá, ìfọ́sí wà ní impossible àbí ẹ̀rọ bá rí sí ọmọ bá rí ní impossible wọ́n ti máa kó ní impossible àti kòtò sí àbí wọ́n ní ilé bákan lórí ìta wọ́n lè possible wọ́n máa ń yọ lára wọn wọ́n lè lè yọ ọ̀yàwó ànàjíkọ́ wọ́n lè ànàjíkọ́ wọ́n ni wọ́n máa ń yọ gẹ́gẹ́ ti sìn tí látàbá yí àwọn ẹsẹ̀ Tẹ́lẹ̀ àwọn kíkù yìí bẹ́ẹ̀ ní ní àbúrú ìpé tọ́lọ́mọ ìyà ẹ̀kọ́ olùsùn náà, wọ́n ní bátà bá yí àwọn tọ́sọ náà ẹ̀yìn náà, ó ó pé òjòjì. Tẹ̀wọ́n ní ẹ̀ ìyẹn ni pé kí èmi máa sọ fún ọ pé lágbájá omidia ni wọ́n ní kò nídìí kọ wádìí ọ̀nà àti bàbá àwọn olóṣọ onídìí ó wá àyà tí afáàkà nìkan olúwàbí tẹ̀rí. ó ní ìgbàgbọ́n mẹ́sàn-án ó ní fásitì ni wọ́n wí àwọn ọgbẹ́ ẹ̀ta ẹni tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí táyà ti sọ̀kalẹ̀ sàábì ànẹ́bì ni sàábì ànẹ́bì òun ni òṣèwádìí tó fi lọ rí act ìgbàtọ́ wọn fẹ́ gbé ọ̀rọ̀ wá ẹni wọn fi ènìyàn tó ní sẹ́yìn ó ní fásitì ìsàbí ìsàbí lẹ́sẹ̀ fásitì ìtọ́ ọmọlẹ́dì nìyẹn kò sí tó lẹ́sẹ̀ ní ẹ̀ ṣe òun gbogbo kẹ́mì tó bá ti wá bára wọn nú àtẹ́jọ wà ní kánkọ́ọ̀sì tí wọ́n fi sọ fún ọ pé mọ́wàdí ẹ̀mọ́ bó ti yànnà láti dà lórí o èyàn máa ń ṣe ìwádìí Umar bin Khattab ọdí aláwọ̀sára àná Abu Musa musulmi dáadáa Abu Musa fa arábùsá sọ̀hábíyún benin ó sálámà sí lẹ́ẹ̀mẹ́ta mọ́rò dáhùn wà padà sílé màtó padà sílé ọwọ́ ni sílẹ̀ tó sí òfin tó fún fún ọmọdà ó lóun gbọ́dọ̀ nà ní Muhammad

wọ́n máa fún ọ ní làbárí ìta ilẹ̀ kan mùmìnì ni wá mùsùlùmí ni wá áàlùsùnà ni wá àmọ́wò láàrin táwọ́ ìjọ mẹ́rin lè ṣe àwọn náà kábẹ́rẹ́ ṣe mọ̀nàmọ̀nà fẹ́rẹ̀ táwọ́ tí wọ́n sọ yìí ẹsẹ̀ wádìí ọ̀rọ̀ owó tó rí rèé àìgbàtà ìgbà tí ìsàgbà tó bó ṣe yíyànnú ẹgbàgbé à ẹsẹ̀ wádìí o nígbà tí ẹfẹ́ ẹfẹ́ ṣe ẹfẹ́ jẹun jẹ bọ́sà ilé tó àbọ̀gọ́sà ilé ìwé àwọn ni wọ́n zakati náà tó níbi ìṣèlú ìmọ̀mù ni apáta àbáyé àná ẹ̀sán náà ti di mọ́mù tí ẹ̀ bá ṣe ẹ̀ fi àti ìṣẹ̀ àwọn ọ̀dọ́ náà ni. kọ́mọ̀ pé ẹ̀ wá dì í yóò ṣe sọ fúnra wọn ní ìjà wọn àwọn ọ̀fẹ́ ẹ̀ lórí àdì gbùgbùrù gbàgbà ìjàmà tó ti dìyà rẹ̀ so ìsìlámù pẹ́kẹ́ máa ṣèwádìí àwọn sọ̀ábà náà ṣe yíwọ́n ṣe nǹkan yóò ọlọ́run wá dìgbà mí fásitì àbáyé àná ẹ̀ bá ṣèwádìí tó Eh, wọ́n náà ti bẹ̀rẹ̀ rí ìyá sí àgbẹ̀mí ọmọ amẹ́rìkọ́ ìsáàbùnù tẹ̀ wọ́n náà pẹ̀lú kama rí ẹni ẹni àti ìṣòro ọba ẹgbẹ́ the same thing náà ni alẹ́bí wọ́n ti ṣe fẹ́ẹ́ rẹ̀ nìyẹn òun náà mọ́ ojú mẹ́nu rẹ̀ ni bó ṣe wọ́n ní aṣọ lọ́la ní láì lọ́lọ́ wọ́n aṣọ àdúrà ní wọ́n dáwọ́ fún ńlá wọ́n sọ pé sọ́dún ẹ̀mí ẹ̀mí ọ̀sẹ̀ náà nígbà tẹ́ gbé gbé ogun ṣẹlẹ̀ ẹ̀mí ọ̀sẹ̀ náà fẹ́yìn tó kọ̀ sọ́dún ẹ̀mí ọ̀sẹ̀ náà àkọ́kọ́ èèyàn ni ó lè ti rí ìkẹ́kẹ́ ń bẹ̀ tí ó kúrẹ́ ah, àwọn fífi yìí gbé gàtìlám ó lè ti rí náà abẹ́ ìgbàgbé àti ìgbàgbé Muhammad wọ́n láwọn méjì wọ́n pa wọ́n kú sójú ogun gbèsè orí àti mùsùlùmí àwọn méjì ọlọ́ọ̀ ní ọ̀rọ̀ máa ń pa wọn lẹ́rìn lójú ogun kan náà gbèsè orí ó sójú ogun mùmùmí ó sójú ogun àwọn méjì ni wọ́n sì wà jẹ́ náà bó lójú ogun náà ni ìsìláàmù eh, tó wá rí gbèsè ìlú náà ó sì dìbò sínú bẹ̀rẹ̀ wọ́n sì pàmò ogun yẹn ẹni tó wọ́n gbogbo ogun náà tó ẹni ní ìbẹ̀bà ọba ìjà bọ̀gbà tó dé bẹ́ẹ̀ ó lè kúrú ìṣẹ̀kẹ̀ tó ní àkọ́kọ́ ọ̀nà òṣèlú tó ní pé àwọn ń tàwọn ayé náà wá tí ẹ̀sìn náà wà lẹ́gbẹ̀ẹ́ báyìí tí ti àwọn òṣèlú pàtàkì ìyànà ẹjọ́ ní àtẹ́rẹ́ láàbí láìlọ́lá ẹgbẹ́ ti tẹ̀lé ṣùgbọ́n àbí kó jẹ́ sí pé tàdáníkà tó ń tó mi kọ́bù ẹ̀yìn ẹ̀sìn ẹ̀ ń ṣe ìsìláàmù àwọn ilé yìí òkú ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe ìsìláàmù pamọ́ ni ó ṣe é ṣe kó náà fi ìsìláàmù rẹ̀ pamọ́ ó dá àwọn ilé rẹ̀ kó rí ibi tẹ́jọ́ pọ̀ sí ìtìpé ibi tí mo ti gbà fáwọn mùsùlùmí ìlú ṣe tẹ̀lé lọ sí ojú ogun jábọ̀ pa àníbi sọ ọ̀dọ́ ní agbára fún ìsìláàmù ìjábọ̀ sí ìsìláàmù ó ní ó dàbí àti wọ́n yóò tẹ̀sí ìwọ́n ìsìláàmù láyé òun kò fẹ́ tó bá sí kọ́fí sínú ìṣì láìsàn tí wọ́n jẹ́ mùsùlùmí láyé ànábi akọ̀tọ̀ ìṣàhù báàgì àmì kọ́lá láàrin àhìlọ́lá ọ̀tá níbi láìlẹ̀ ńlá ọkọ̀ ìṣẹ́ni tí ń tó bẹ̀rù ọtí ṣe ń tọ́lọ̀ wọn òbí ọ ọlọ́run ní atanẹ́ wọnú ọkàn ọmọ èèyàn ní tó bá sọ yẹn gbọ́ èmi tí mo jẹ́ Muhammadu náà ọlọ́run ní òní ìtanẹ́ wọnú ọkàn yìí òun ní òjíkàlẹ́bí dáhùn náà fi fi mọ́ yóò bá wọn lò pẹ̀lú ìgbésí wọn ni ìjọba fi hàn sí ọ wọ́n fi èyí láti sílẹ̀ lòun ọwọ́n sọ káàkiri bẹ́ẹ̀ mọ́ ń tẹ̀lé àwọn ìṣubí káàkiri ó fi láti sílẹ̀ bá pẹ̀lú rẹ̀ kí kọ̀ọ̀kọ́ lẹ̀ fún ọlọ́run bí wọ́n bẹ́ káàkiri rẹ̀ níjọ́ kan yóò pé ìwádìí ẹ̀kọ́ wọn ṣe wọ́n ṣe lẹ́nu yìí wọn ò ṣe wọ́n ti dájọ́ lára wọn àmẹ́yẹ ẹbí ló ti dàrú kẹ́bí wọn kò mọ́dọ̀ ní torí bọ́ọ̀nù ni àmẹ́yẹ ọ̀rẹ́ ló ti dàrú àmẹ́yẹ iṣẹ́ àmẹ́yẹ ọmọ ìyá ló ti dá láti ara wọn tó pé wọn ti àtàbá yìí ẹ̀kọ́ ńláńlá ni ẹ̀yẹ́ ká máa ṣèwádìí dáadáa tó ti pé èyí ó ti sàfihàn kọ́dà nígbà Muhammad ó ní ẹni tí ẹni tó fẹ́ tó yẹ kí tí yẹn sílẹ̀ by mistake ó dájú kí èèyàn pa ẹni tí yẹn fi yẹn pa by mistake lọ. bí ẹ bá lè ẹsìn kan ẹsìn ìwádìí dáadáa ẹsìn ìwádìí nínú ìtàbí àwọn ìwádìí àbúrò àmọ́ ìtàbí ìwádìí nìkan ìwádìí tí wọ́n ṣe dáadáa ẹsìn ìwádìí náà fẹ́ ṣe ẹgbẹ́ tó kó mú òfin kúra káṣí ìwádìí ẹni tí ń ṣe ń ṣe ẹ̀kọ́ pawọ́ pa àwọn tí wọ́n pa wọn àti wọ́n lẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní ilé ìfẹ́ kẹ́kẹ́ pa wọn tẹ́wà nínú èsì